الله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn ètò àti ìlànà eléyìí tí ẹ̀sìn islam tó gbé kalẹ̀ òun náà ní pé ó fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ àtàlàyé àtẹni tó ti kú ìsìláàmù lẹ́ni tó ti kú tó ti lọ táàrímá láàrin wa ó ní àwọn ẹ̀tọ́ kan eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí àwa tá a ṣẹ́kù táwọn ò tí ì kú pípé ká pé fún a sì gbọ́dọ̀ wọ́n ní àwọn dín ọ gbọ́dọ̀ pé pérépéré nínú àwọn ẹ̀tọ́ yìí wọn náà ní pé mùsùlùmí tó kú tó lọ táwa ṣẹ́kù lẹ́yìn rẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ lórí wa òun náà ní pé dájúdájú agbádọ̀ rí pé àwẹ̀ wíwẹ̀ òkú ọ̀ràn àyàn ni eléyìí tó ṣe pé táwọn kan bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ òsí lórí àwọn míì mà ṣùgbọ́n nígbà tí gbogbo ata bá kọ̀ láti wẹ̀ òkú mùsùlùmí tó kú kò sí tàbí ṣùgbọ́n pípé ẹ̀ṣẹ̀ àìwẹ̀ yóò máa bẹ lórí gbogbo wa torí ẹ̀ ló ṣe wá nínú ìgbàwọ́ ọ̀rọ̀. إليت عبد الله بن عباس رضي الله عنهما تقبوا أن بينما رجل وافق واقف مع النبي صلى الله عليه وآله وسلم بعرفة فوقصته ناقته فمات فقال النبي صلى الله عليه وآله وسلم اغسلوه بماء وسدر وكفنوه في ثوبين ولا تحنطوه ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا oni láàrin ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti ń bẹ ní àràfà tó dúró arákùnrin kan náà dúró pẹ̀lú àwọn tó dúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ yìí lójijì ìnira kúmi arákùnrin yìí ń wọ́n dànù arákùnrin yìí sì tara bẹ́ẹ̀ kú anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀rọ̀sẹ̀lú ẹ̀wẹ̀ ẹ̀rọ̀sẹ̀lú lédè lárúbáwá àsẹ́ni tásẹ̀ bá sì wá tí nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò níbi àtijọ́ ọ̀ràn yẹn ó máa ń túmọ̀ sọ́ràn yẹn yẹnni kó yẹn ni pé kẹ́ ẹ wẹ̀ bí má in wọ sídìr ẹ fomi wẹ̀ ẹ tún wá fi ewé sídìr ẹ fi wẹ̀ ewé sídìr òun náà ni ewé kan tó sepó máa ń hó sẹ́ anábì ni kí wọ́n fi wẹ̀ wọ́n kẹfìnnú hó fi ìtàwọ́ báyìí aṣọ méjèèjì tí ń bẹ lára rẹ̀ ṣebí tó kétí lẹ̀ onáà lẹni tó wà nínú ihram onáà ni wọ́n máa sámára ìlọ́dì àti bóra anábì lè tọ́ wà lára rẹ̀ ń gangan òun náà ní kẹ́ fi bò kẹ́ fi bàṣírí rẹ̀ kẹ́ fi sín wọlé tó hàmìtó ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára torí pé ẹni tó wà nínú ihram kì í lo lọ́fíńdà mi ọ̀tún yàtọ̀ sí ètò ti fi sára ṣáájú kó tó di gbogbo ihram wala tukhammiru ra'sa ẹ̀ sì gbọ́dọ̀ fi aṣọ rẹ̀ abáṣọ míì fi bò lórí torí pé ẹni tó wà nínú ìhírámù lọ́kùnrin kìí fi nǹkan borí fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya torí wọn gbé dìde tó bá dídọ́ gbé ndàl qiyama lẹ́ni tí ń sè labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa nacmata laka wal mulk la sharika lak alimami bukhari àti muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde ó ń túmọ̀ sí pé ń tá a bá kú lórí ẹ̀ orí rẹ̀ náà ni wọ́n ti gbé wa ǹde tó bá ti jọ́ gbẹ̀ǹdà kìyàmù eléyìí fi hàn wá bó ti ṣe jẹ́ ọ̀ràn àyàn lórí oníkálukú wa ká gbìyànjú láti rí pé gbogbo iṣẹ́ tá a máa ṣe ọjọ́ iṣẹ́ tó dáa nítorí pé ẹni tó náà bá wà lórí pé ń pọ̀fọ̀ orí ọ̀fọ̀ pa ni wọ́n fi pa tí wọ́n bá wá pa lórí pé ń pọ̀fọ̀ ọ̀fọ̀ ni wọ́n máa pa ńgbà tó ń bá dìde ń jọ́ gbẹ̀ǹdà kìyàmù bẹ́ẹ̀ náà ni ẹni tó wà lórí pé ni wọ́n gbé dìde ẹni ó wà lórí pé zina orí pé zina náà ni wọ́n gbọ́n dìde tó bá dijọ́ wa kó ṣàánú wa ta lẹni tí wọ́n máa wẹ̀ òkú nígbà tá ti rí pé ọ̀ràn yẹn ni ká wẹ̀ òkú mùsùlùmí ẹni tó yẹ kó wẹ̀ òkú òun náà lẹni ẹni tó nípa àwọn àdájọ́ òfin ṣẹ̀ríyà eléyìí tọrọ mọ́ bá a ti ṣe máa wẹ òkú tábà wá rí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn èèyàn rẹ̀ ẹni tó mọ̀ nípa bá a ti ṣe wẹ òkú ajẹ́pọ̀ àwọ̀ ọkùnrin kan bọ́ba jẹ́pọ̀ kùn lọ́ba kú láàrin àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lẹ́sìn àwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́run àwọn ẹni tó jẹ́ pé yóò lè bá wa wẹ òkú yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn láàánú kọ́ bá wa wẹ òkú ẹni tó ti pé tó bá rí oore tó rí rere lára òkú yìí nígbà tí wọ́n ń wẹ̀ yóò lè sọ tó bá sì ra aburú àbá ìdá lára òkú nígbà tí wọ́n ń wẹ̀ yóò lè bò láṣìírí irú wọn ni ọ̀wẹ̀ ẹ rí káwẹ̀ òkú ọ̀nbẹ nínú sẹ́ẹ̀rí eléyìí tó yẹ kó ní kálukú wa tó yẹ pé tí wọ́n bá pè wọ́n sí àbá ń wọ́n awà nípò ẹni tó yẹ kó wẹ̀ òkú wa tó kú kámẹ́sì sásẹ́yìn nítorí ládàá ti ń bẹ́ẹ̀ fẹ́ni tó bá wẹ òkú ṣùgbọ́n èèyàn ò ní ìsàdédé gba ládà yìí àfi tí májẹ̀mú méjì bá pé lára rẹ̀ alákọ̀ọ́kọ́ oní àní kéèyàn ọjà tí ó lè bo òkú yìí láṣìírí ẹ̀yin mà yí pé bá a ṣe dùn láàmá téèyàn bá fi lè kú àkọsẹ́ni tó ma tó lè sọ bóòlù ó rí tó ń bá kú kò sí nínú tó kéré jù téèyàn máa bá pàdé lára òkú tẹ́ ẹ bá fẹ́ wẹ̀ ẹ́ òun náà ní pé ẹ lè bá gbẹ̀ǹdì rẹ̀ torí pé ẹbẹ́ yìí náà ń pẹran ẹbẹ́ padìẹ àsìkò gbà tí ọ̀bẹ bá bọ́ sí lọ́rùn tẹ́ǹfọ̀ ọ̀bẹ yìnrìn ọrùn rẹ̀ ẹ rí i pé ó lè yàgbẹ́ gbóná ẹ̀yin lè pé gbé oró à ó lè ju gbé oró lọ nítorí pé kú ni ikú èsèré bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ fọwọ́ rọrí kú ọ̀pọ̀lọpọ̀ wọn náà lẹ́bàá gbẹ̀ǹdì rẹ̀ lásìkò ìgbà tó kú yẹn ọwọ́ ọ̀gbẹ́jọ́n bá wá òkú tí gbogbo èèyàn náà sẹ́nu dédé síbí ẹlòmíì lè kó lórí ibú rẹ̀ gbẹ́tà tiẹ̀ báńdì rẹ̀ òórùn tí à ń bàjẹ́ nù ni wọ́n mọ̀ tí wọ́n rẹ̀ ń kú ẹlòmíì akọ́rọ́mọkọ́mọlá tí nítorí oró tẹ̀sẹ̀ gbogbo ẹni tó bá rí lẹ́yìn ní ọgbẹ́nu lọ àsásùpá lára lẹ́yìn ẹni tó yẹ pé kò ì tí ìrálébù rẹ tẹ́lẹ̀ ó ti pàtẹ ẹ̀bàjẹ́ ètè lórí rẹ ó tún wáá jẹ́ pọ̀ náà ló tún ara lébù rẹ ẹlòmíì bá kú akramakumullah àyà ara wọn máa yí padà tí ó dúdú tí ó ju èdú lọ sẹ́mi pé a ah, àbí mọ́ ọkùnrin rí tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ni wọ́n máa rí ẹlòmíì sì wà tó yẹ pé tó bá kú ẹ̀yin tẹ́ ẹ wẹ́ ọwọ́ yíyùn ẹ bá wẹ̀ fóṣù kan atọ́sí àti kàìnkàìn ẹ níyé gbóòórùn lọ́fíńdà lọ́wọ́ yín sẹ́wọ̀n kékeré ṣe gbogbo yẹn náà yóò tún rí dáadáa ìjọ sọ ah Allahu akbar ah ọlọ́run sọ láfọkùnrin o wọ́n kú <laughs> tọ́bárà ìdá yọ gbẹnu lọ irú wọn náà gbà dáadáa nítorí àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní man ghasala musliman fakatama alayhi ghufira lahu arba'ina marra ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè wẹ̀ kú mùsùlùmí tó wá bo mùsùlùmí yìí láṣìírí ọlọ́run ọbọ̀ sí àforíjì fún nígbà ogójì nínú rìwáyà mi anábì ní arba'ina kabira àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ogójì nítorí pé ọwọ́ ẹ̀kú ó bò láṣìírí ọlọ́wọ́n bó ṣàforíjì wọn fún ọ. wa man hafara lahu fa ajannahu ujri alayhi ka ajri ka ajri maskanin askanahu iyyah ila yawm al-qiyamah ẹnikẹ́ni tó bá sì bá òkú tó bá gbẹ́ sàárè tó wá gbé òkú sínú sàárè yìí tó sì bò má bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀sán lẹ́sàn gẹ́gẹ́ bí ẹ̀sán ẹni tó ṣe pé ó fi ni sínú légbé títí dijọ́ gbẹ̀ndàlùkìyàmà irú ẹ̀sán tọ́lọ́run ọ̀sán nù. man kafana ẹnikẹ́ni tó bá faṣọ sókù lára kasahu Allahu yawmal qiyamati min sundusin wa istabraqil jannah ọlọ́run ọba yóò fi aṣọ sí lára tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà nínú àwọn aṣọ àríyìn àwọn aṣọ olówó iyebíye àlùjẹ́nà alimam abu abdullahi alhakim ló gbé jáde gba ọ̀nà kan tó múrege gbogbo àwọn kẹta wa máa fojú di tá a kà kún gbogbo níta máa wò pé nǹkan lásán ni wíwé òkú ládàá olọ́fẹ́ wà ń bẹ̀ agbẹ́lẹ̀ agbẹ́kùsí ládàá olọ́fẹ́ wà ń bẹ̀ arasọ́sí lọ́rùn èmi mọ̀ fowó mi ra sàn mọ̀ wá fún mo fún wa pé kí wọ́n fi bò la ẹlòmíràn máa pe ládàá olọ́wà ń bẹ̀ ládàá ńláńlá ń bẹ̀ mẹ́ kọ́lọ̀ ń dakùn kó sàwa náà lọ́kàn nínú ẹni tó fi sèkóńgé àti ṣe àwọn àti olóore yìí báyìí. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ó jẹ́ ká gba lára látàrí ipa àwẹ̀ kú òun náà ni kéèyàn ọwẹ òkú yẹn lẹ́ni tó jẹ́ pọ̀dọ̀ ọlọ́ọ̀ni ti ń wá ládàá rẹ̀ sàn kan kọfẹ́ ẹ̀yìn kan lẹ́nu àwọn èèyàn látàrí nǹkan tó ṣe yẹn nítorí pé iṣẹ́ tèèyàn á máa ṣe fi wá àlùjánnà èèyàn fi wálé ayé nínú Muhammad بشر هذه الأمة أبي بشر هذه الأمة بالثناء والتمكين في البلاد والنصر والرفعة في الدين ومن عمل منهم بعمل الآخرة للدنيا فليس له في الآخرة نصيب رواه الأحمد رواه الإمام أحمد بسند حسن النبي صلى الله عليه وسلم ونبشر هذه الأمة بالثناء ẹ fún ìjọ yìí ní ìró dùnú wípé kíkọ ọjà tiwọn wọtẹmkin tẹlifílà á sì gbà wọn láàyè lókè pẹ wọn nọsírí wọn rẹpàtì fi dín á ràn wọn sí á gbé wọn ga tó bá di lọ́la gbé ní dàlùkìyàmà. àmàwò wọn mẹ́ni àmìlẹ̀ bí àmàlẹ̀ àkírọ̀ ẹnikẹ́ni nínú wa tó bá wá ṣiṣẹ́ yẹn máa fi wá ẹ̀san ẹ̀san gbé ní dàlùkìyàmà lọ́dọ̀ ọlọ́run èèyàn lid-dunya àfi nítorí ilé ayé falaysa lahu fil akhirati nasib kò ní èrè ǹjẹ́ ká tí ó rí tọ́ba dídọ́ gbẹ̀ndàlù kìyàmù alimami ahmed ló gbé jáde gbà ọ̀nà ká tó dára abrahamakumullah a rí i pé ọlọ́wọ́n bò ní iṣẹ́ wa lópin ìgbà tá a bá ti ṣe tá a ṣe nítorí tiẹ̀ iṣẹ́ tí èèyàn máa gba ládá lórí ẹ̀ ọ̀bọ̀n ọ̀jọ́ pé torí tọ́lọ́ọ̀ lèèyàn ṣe ṣe tó o bá ti ṣiṣẹ́ rẹ nítorí tọ́lọ́ọ̀ gbàgbé ẹ̀ kò ní lára kan tó rí gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa anabi muhammed sallallahu alayhi wa sallam anabi kú wọn wẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa wẹ̀ gbogbo òkú mùsùlùmí àwọn ẹni tí wọ́n wẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú wọn láti rí ali ibn abi talib al-abbas ibn abdul muttalib bákan náà al-fadl ibn abbas àti usama ibn zayd àti qasem ibn abbas àti salih. مولى رسول الله صلى الله عليه وآله وسلم رضي الله عنهم وأرضاهم مقبعا صحابة إنه أقوقع نينو ويقول النبي محمد صلى الله عليه وآله وسلم tawani káfi tiẹ̀ jọ nígbà tó ọkọ àkọọlẹ pé tọba kú ẹ má wẹ̀ mí o tọba kú wọn gbọ́dọ̀ wẹ̀ ọ́ ọlọmọdé àfi tọba pé káfìrí ló kú tẹ́lẹ̀ náà ta ló dilẹ̀ láti máa wẹ̀ kèfèrí ẹnikẹ́ni tọba kú mùsùlùmí nínú ojúṣe àwa mùsùlùmí lórí ẹ̀ nínú ẹ̀tọ́ òkú yẹn lórí wa òun náà ní ká rí pa àwẹ̀ tọ́ba sọ fún wa pé òkú kan wọ́n ti gbé sin ṣùgbọ́n tó hàn láwọn òun náà ní pé wọn ọ̀wẹ́ kó tó di pé wọ́n sin àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n pín sí méjì nípa eléyìí àwọn igun kínní àwọn sọ pé àní húsàárì rẹ̀ láti gbé jáde ká bá àwẹ̀ wọn lá fi ilẹ̀ bó ti ṣe wà náà ni eléyìí jẹ́ ọ̀rọ̀ eléyìí ti àwọn Hànàfíyà àti Ṣàfíìyà táwọn sọ nítorí pé wọ́n ní tá a bá hú òkú yẹn jáde nítorí ọ̀wọ́ pé wọn ọ̀wẹ́ kó tó di pé wọ́n sìn wọ́n sìn yọ ọkàn máa dàbí ẹni pé afẹ́fisẹ̀sìn ni ọ̀rọ̀ kejì wọn lá hú òkú yẹn jáde nítorí ká lè bá àwẹ́ lópin ìgbà tó bá ṣe é pé ìgbà tá a gbọ́ sí tí ìgbà tá a fẹ́ hú òkú yẹn jáde sí kò ì tí ì pẹ́ jù ara rẹ̀ ò lè tí ì máa jẹrà ara rẹ̀ ò lè tí ì máa bàjẹ́ agbèjáde awẹ̀ kó lè bá a mọ̀ pé ìwẹ̀ yẹn kìí alimami Malik ati ọmọlẹ́yìn rẹ̀ sọ bẹ́ẹ̀ eléyìí tún jẹ́ ọrọ míì tó tún wá látọ̀dọ̀ imaamu Shafi'i táwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé òun lọ tẹ̀wọ̀n jù látọ̀dọ̀ rẹ̀ ó náà sì awọn àwọn nitori àti apá kan nínú àwọn nítorí pé ara ò tí ì nítorí pé ìjẹta náà sí ìjẹrin kò sí nǹkan kan tá a gbọ́ lè tí ì tabawa rẹ̀ á gbé jáde á wẹ̀ wá wẹ̀ di àtúnkún ọbẹ̀ dàtúnṣe tàbá faṣọ ìgbẹ̀yìn sí lọ́rùn tán á wàá ṣe sọ̀látùl jánásà sí lára kótó di pàtó padà dá padà sínú sàárè rẹ̀ káwé òkú rárá ẹ̀ka mójútó dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná lọ́jọ́ pé tí wọ́n bá rí pẹ́ nìkan nínú àwọn basaláìsì oníkálukú ọ̀sà lọ́wọ́n fi lẹ̀ wọ́n á máa bẹ̀rù ẹni tí ẹjọ́ sùn tó ń tún darun kwálù tílẹ̀ fi má ọmọ pé látàgò kan òru ló ti kú ó kú o nígbà tó ń darun kwálù nígbà tó ti mà kó kú nígbà tó wá gbọ́ kó kú láago márùn-ún àsùbà tí ó dìde lọ́ba túlẹ̀ ah, àsókù ló sùn tì ọlọ́run ní wọn náà ọmọ ti kù àti sísùn tó ká máa pààyàn so ìwọ tó ń sá fún kùbá ṣé wọn náà lọ wẹ̀ ṣé wọn náà lọ wẹ̀ á wẹ̀ àwọn míì wọ́n lè fẹ́ mọ́ wẹ̀kú nu lé yìí o tẹ́ ẹ bá ti lè wẹ̀kú nu lé yìí ọ̀dà kú fà àfi ká wá fi táàbà gbé lọ láti lọ wẹ̀ ebi bàbá yín ni mẹbi ìyá yín ni ebi ọmọ ìyá yín ni ebi ìyá yín ni kí ló á dé tó fi wá di nǹkan tẹ̀ ń rí sábà yìí kò sí wàhálà tẹ́ ẹ bá fẹ́ wẹ̀ òkú ẹ wá ibìkan tẹ́ gbélé tẹ́ ti wẹ̀ bíi bẹ́ẹ̀dì tó ṣe gbé yóò ṣe nà síbẹ̀ ẹ á máa dami sí la tómi á máa wábì kan wọ̀ lọ bẹ́ẹ̀ bá rí ibi tá ẹ ti wẹ̀ òkú àwọn mọ́sálásí mọ́sálásí láyé wọ́n á máa sáyè wẹ̀ kú síbẹ̀ ẹ gbé òkú lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wẹ̀ gẹ́gẹ́ bí àyè wẹ̀ kú ti ṣe ń bẹ mọ́sálásí ti wá ń bì ẹ lọ wẹ̀ ń bẹ̀ ẹ̀yin náà lẹ́wẹ̀ nǹkan yín ibi irú ibi tá ẹ ti wẹ̀ tẹ́ gbèsè tẹ́ ti wẹ̀ rẹ̀ tún wà lódì kejì tẹ́ yẹn sí tẹ́tì fasọ ọ̀gbẹ̀yìn sí lára kò nídìí pé kẹ́ ẹ máa gbé yọ́bọ́yọ́bọ́ kò sì nídìí kẹ́ ẹ fi bàbá ń bàbá màmá ń màmá ọmọ ọlọ́mọ kẹ́ ẹ fi sẹ̀sìn nítorí pé ń bá ń wẹ̀ àyè àpọ́nlé wà ń bẹ̀ tẹ́tì wẹ̀ òpin. àkàràmọ̀kùmọ̀lá òkú máa ń bẹ̀ tó ti pé tó bá kú a má lè wẹ̀ o a má lè wẹ̀ bí kọjá pé ọkùnrin ni ó kú sáàrin ibi táwọn obìnrin wà ṣùgbọ́n àwọn obìnrin tó wà ń bẹ̀ kò sẹ́nìkan nínú wa tó jẹ́ ìyàwó rẹ̀ kò sẹ́nìkan nínú wa tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó jẹ́ ìwọ̀ lórí irú rẹ̀ kó jẹ́ ìyàwó fúnrú rẹ̀ ká pé wọ́n ti ẹ̀fẹ́ fẹ́ra wọn gbogbo wọn ará àta tó lè fẹ́ níyàwó ni tírù rẹ̀ bá ṣẹlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n ṣe tẹ̀yẹ́mù fún ọkùnrin yẹn ni o tẹ̀yẹ́mù òun náà ni wọ́n fọwọ́ lulẹ̀ tó máa fi lulẹ̀ wọ́n yùn wọ́n bá nù pẹ́pẹ́pẹ́ tí nǹkan kan bí òkúta bí ẹ̀gún tó lè gúnyàn hàyàn lára tó bá wà bẹ́ẹ̀ kó lè bá a bọ́ lẹ̀ wọ́n wá fọwọ́ yẹn bọ́ lójú tó bá fi bọ́ lójú wọ́n tún fi pa lọ́wọ́ méjèèjì títí dọ́rùn ọwọ́ wọ́n bá tán fattaqullaha mastata'tum ẹ páyọ̀ ọlọ́run lódì wọn abẹ́ bá ti ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ tó bá pọ́bìnrin lòun náà kú láàrin àwọn ọkùnrin táwọn ọkùnrin yìí sì jẹ́ àjòjì sí gbogbo wọn kò sí èdè ò lè fẹ́ níyàwó wọ́n yẹ ṣe mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ṣe ọmọ rẹ̀ wọ́n ṣe ọkọ rẹ̀ wọ́n yẹ ṣe iyekan rẹ̀ so irú eléyìí wọ́n ṣe tẹ̀yà mọ̀ fún lọ́dọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ bó tilẹ̀ jẹ́ pápá kan náà àwọn olùmọ̀ tẹ̀ ni ẹ má ṣe tẹ̀yà mọ̀ fún torí ọwọ́ tẹ̀ tún fi máa bọ́ lójú sẹ́ lẹ́tọ̀ọ́ sáà ti fọ́ kan lójú ni tẹ̀ lẹ́tọ̀ọ́ láti fọ́ pa lára ni tẹ̀ fi máa fọwọ́ pawọ́ rẹ̀ bákan náà tó bá jẹ́ pé ẹnìkan ọlọ́run dá lẹ́ni tó ní abẹ́ oríṣìí méjèèjì ọlábẹ́ ọkùnrin ọlábẹ́ obìnrin a sì dáàmà wípé èwo lọ́gbàgbára lọ́dọ̀ èkejì nítorí bó ṣe hurun gbà ló tún kún mú ó hurun gbà tún ṣe nǹkan oṣù ó sì lábẹ́ ọkùnrin irú eléyìí tọ́ba kú sọkùnrin láàtò má ní àbóbìnrin irú wọn la sọ pé tó bá wá sí mọ́sálásí kò ní tó ń sáfù ọkùnrin o torí kọ́ mọ̀ lọ́jọ́ obìnrin kò sì ní tó ń sáfù obìnrin kọ́ mọ̀ lọ́jọ́ ọkùnrin níbo láwọ̀ àfìsí wọn ni yóò dúró láàrin sáfù ọkùnrin àti tóbìnrin kò ní darapọ̀ mọ́kùnrin kọ́ mọ̀ lọ́jọ́ obìnrin kò ní darapọ̀ mọ́bìnrin kọ́ mọ̀ lọ́jọ́ ọkùnrin irú rẹ̀ lọ́wọ́ á kú yìí wọ́n ní tá a bá rí ẹrú bìnrin tó lè bá wa dàbí sí lára táàsì rẹ nìkan tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó lè wẹ̀ ajẹ́pàṣẹ tẹ̀yà mọ̀mọ̀ fún. ìgbà míì ó lè jẹ́ pé a wá omi títí títí títí àárí òkú nísìnyí bẹ́ẹ̀ lẹ́tọ́ abẹ́ sìn yìí ẹ̀sẹ̀ tẹ̀yà mọ̀mọ̀ fún. àbí kó tiẹ̀ jẹ́ pé omi ń bẹ àmọ́ àlè fi wọ ẹrú eléyìí nítorí pé bá a ṣe ń dami sí ara rẹ̀ ń bù dànù ara rẹ̀ ń já dànù ara rẹ̀ ń já dànù àbí kọjá yìí pé bá ń ṣe ń dami sí lára làwọn ń bó so irú àwọn eléyìí àní wẹ o a kàn dami sí lára bàbá ti dami sí lára a sì gbé àti wẹ́ ń tiẹ̀ nù ẹni tí ọba ṣe wẹ̀ látàrí pé iná ló jó pa ilé ń jó ilé jó máa wá kú ògiri wọ́ọ̀lù ìgbà tó giri wá wọ́ọ̀lù á tètè rí fàyọ ara ti bàjẹ́ kó tó débi tó wà so irú eléyìí. bẹ́ẹ̀ bá dami sí lára ó lè jẹ́ pé ni bákan náà ẹni tó tẹ̀rì sínú odò á tètè rí àfi lẹ́yìn pẹ́ ara ti di nǹkan míì á nílé wẹ́ o lópin ìgbà tá à ń bá wò ọjà àrò òbò dànù á kàn dami sí lára ní dídá ẹyọ kan ni bá ti dá sí la pẹ̀lú àníyàn òtítọ́ ẹ̀tọ́ kejì tó ní lórí wa tá a gbọ́dọ̀ pé fún lẹ́yìn wíwẹ̀ òun ní ká faṣọ sí lára ǹjẹ́jẹ́ mọ̀ pé aṣọ tá à ń fi sókù lára yẹn fọ́ọ̀dù ọ̀ràn yẹn ni o èyí tó ti pé táwọn kan wa bá kọ̀ láti fi gbogbo wa pátá làṣẹlọ̀ pípa nàbì nípa arákùnrin tí mi rẹ̀ tó gbé sọnù tó wọ́n tó tara bẹ́ẹ̀ tó kú lọ́jọ́ àràfà yẹn ọ̀rọ̀ anábì ta kà síwájú ẹ̀ rí pọ́wánu rẹ̀ pé wọ́n kẹfì inú hù fi ìtàn òbẹ́ yìí aṣọ méjèèjì ti ń bẹ lára rẹ̀ iná ní ká fi lára àṣẹ sì lélẹ́yìí àṣẹ yẹn ló náà nínú òkú lórí wa oníkàfàṣọ ọ̀gbẹ̀yìn sí lára aṣọ ọ̀gbẹ̀yìn tá a sì fi sí lára yẹn aṣọ funfun ní ọ̀jẹ̀ kì í sasọ o ẹni bá kú nígbà tí ń ṣe hajj lọ́wọ́ ẹni bá kú nígbà tí ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ ìní wọ́n ní ká sin pẹ̀lú aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ká má lọ wá mi ṣùgbọ́n mi ti lọ hajj rí mo ti lọ umra rí mo ní aṣọ ìhìrọ́ọ̀mù bí mo bá kú ó ní ẹ fi mí ọ̀sọ́sápò ara ni ọ̀sọ́sápò ara ẹ̀ nítorí pé nínú gbàgbọ́ àwọn míì òní pé ńgbà táwọn ti lọ ájìyàn aṣọ táwọn fi ṣe ìhìrọ́ọ̀mù ìní wọ́n gbọ́dọ̀ fi sin àwọn ìní ó pè kẹwàá tí wọ́n bá fatọ́ míì sáwọn lára gbígbà tẹ́ ń pè yà á bọ̀ wá bá wọn ni. àyàfi tó pé gbogbo ayé yọ ọ̀ lásọ míì aṣọ nìkan náà ló ní so nítorí pé aṣọ tí wọ́n fi sí ọ lára gbẹ̀yìn inú owó rẹ ló tiẹ̀ ká mu ká ti mówó dá fi ra àwa rí i pé ò lówó àmọ́ aṣọ yẹn ò ní funfun náà sì ni ajẹ́pin láàfin sí ọ àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé wọ́n yà lọ ra aṣọ tí wọ́n fi sí ọ láàánú tọ́ tọ́ba yẹ pé tó gbó olówó ni. olówó inú rẹ lati láti mú níta fi ra sọ iye ọ̀pá sọ tábàrà tá fi sí lára inú rẹ rẹ̀ láti mú àmọ́ jíjẹ́ olówó yẹn ò túmọ̀ sí pé ìgbà tó ṣe polówó ló kú a wà lọ ra léèsì olówó iyebíye funfun a fi sí la pé ẹ̀mẹ́ni tó kú ni àmọ́ àmọ́ ohun àbájẹ́ni tó tóbi ikú apá ẹ̀dá kan ẹ lọ ra aṣọ lásán kẹfì sí lára ẹlòmíì torí pọ́jọ́ lówó wọ́n lè lọ ra gíní dàmọ́ọ̀sì olówó iyebíye àbí jàkáàdì funfun olówó iyebíye àwọn olówó iyebíye ọlọ́mọdé nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀ nítorí kò ní pẹ́ kò ní jìnnà táwọn kan àwọn kòkòrò fi jà sùn. sọ̀kí alẹ̀ ń fowó ṣòfò sí inú owó rẹ ni wọ́n ti mú ọ kò ní ìdìkẹ́ wa wá mọ́ṣáláṣí babalágbájá kú agbẹ́gbẹ́yìn mọ́ṣáláṣí ẹ̀ máa fún òkú ní aṣọ ọ̀pá ẹni tó bá fowó sílẹ̀ sáyé wọn ò ní fún akramakumullah oúnjẹ tẹ̀ ń jẹ lójoojúmọ́ nìsín ṣé bára lẹ̀ ń ṣe tẹ̀ ń fi jẹ ni ayé ṣe bára jẹun ẹni tọ́lọ̀ ń bá bò láṣìírí inú owó rẹ̀ náà ló ti jẹ aṣọ tí kálukú wọ̀ sọ́rùn ṣé bára la fi rà ni kìí ṣe bára bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá kú ara tọ́ yín náà ni inú owó yín wọ́n ti mú. àmọ́ tó yẹ pé ò lówó wọ́n wo gbogbo ń tó fi sílẹ̀ sáyé kò sí tá lè fi ra aṣọ ọ̀pá márùn-ún mẹ́fà aṣọ ọ̀pá mẹ́jọ tá fẹ́ gé mẹ́rin mẹ́rin tá a fẹ́ fi bọ́ ọ lára àbọ̀ aṣọ ọ̀pá méjìlá tá a fẹ́ gé mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́ta tá a fẹ́ fi sí ọ lára ajẹ́ ta ní tọ́jú rẹ tí náwó lé ọ lórí kó tó kú òun là lọ́ba bí ọmọ tó kú bàbá rẹ nù o bí ọmọ ọ̀dọ̀ tó kú ọ̀gá rẹ ni o ìyàwó tó wá kú ńkọ́ sẹ́mi kọ́kọ́ ní náwó lé lórí ṣáájú kó tó di pé ìyàwó kú ǹjẹ́ ti ìyàwó bá wá kú sọ́kọ náà ni ó máa ra sọ ìgbẹ̀yìn sí lọ́rùn àbí báwo apá kan nínú àwọn olùmọ̀ wọn ni rárá o rárá ni ó fún ẹ̀yà ẹ rẹ̀ bó bá lówó nínú wọn rí ibn al-Hasan al-Shaybani bẹ́ẹ̀ náà ni Ahmad ibn Hanbal èyí tó tún gbajúgbajà jù nínú ọ̀rọ̀ táwọn ìmáàmù Malik àtọmọlẹ́yìn rẹ̀ sọnù. So bẹ́ẹ̀ náà lápá kan nínú àwọn Ṣàfi'íyà gẹ́gẹ́ bíi al àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni inú owó obìnrin láti mú kéésì owó ọkọ wọ́n ní torí pé ńgbà tíyàwó ti kú ó ti di àlejò àjòjì sọ́kọ ìtì ń bẹ láàrin wọn ó ti tán kí lọ kóòtù máa náwó lé lórí sí eléyìí jẹ́ ọ̀rọ̀ tiwọn. ọ̀rọ̀ kejì onílọ̀rọ̀ tí Abu Hanifa sọ àti Abu Yusuf wọ́n ní ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí ọkọ kọjá pò ní ọ̀rọ̀ aṣọ ọ̀gbẹ̀yìn tó fi síyàwó lọ́rùn nínú sàárè bùbá ìlọ́dì ìbòrí mọ́rùn àti àwọn àrùn ńláńlá méjì tí wọ́n wé má lára wọ́n ní ọkọ ni ó ṣe fún eléyìí jẹ́ ọ̀rọ̀ oríṣi kejì òun náà sì ní ọ̀rọ̀ eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ tí ìmáàmù Shafi'i àwọn Shafi'i yà tí wọ́n sọ. So àtúgbà rẹ̀ náà wà lọ́dọ̀ Imam Malik wípé ntọ́ yẹ ká wò ó náà ní pé ta ni náwó lé lórí ṣáájú kó tó kú ta ni ń dá sọsí lọ́rùn ṣáájú kó tó kú ẹni tí ń náwó lé lórí ti ń dá sọsí lọ́rùn ṣáájú kó ó náà ní ọ̀rọ̀ asọsí lọ́rùn lẹ́yìn ìgbà tó bá kú tí ó bá kọ́ náà ni. tẹ́lẹ̀ jẹ́ ọ̀rọ̀ kejì òun la sàlẹ́sà pípẹ́ ọkọ òun náà ní ọ̀rọ̀ asọgbẹ̀yìn síyàwó rẹ̀ ní ọ̀rọ̀ asọgbẹ̀yìn tí wọ́n fi síyàwó rẹ̀ lára àti pé ọ̀rọ̀ táwọn sọ wípé ìgbà tí ìyàwó ti kú ó ti dàjòjì sọ́kọ ọkọ náà ti dàjòjì ó ti dàjòjì sí ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ò wúlò ní wọ́n ń ṣàjòjì síra wọn nítorí kú nítorí tó má dàjòjì síra wọn nítorí kú kò yẹ kí wọ́n tún jogún ara wọn mọ́ ìyàwó ti kú àjòjì ni kí ló fẹ́ máa jogún ẹ̀sìn kí lọ́lọ́run wá sọ wípé walakum nisfu ma taraka azwajukum إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين Ọlọ́run ni ẹ jogún ìdajì nínú táwọn ìyàwó yín fi sílẹ̀ lópin ìgbà táwọn ìyàwó yín ọba fọmọ sáyé ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ìyàwó fọmọ sáyé kìí ṣe dandan kọjá pé ni wọ́n bí fún tí ìyàwó bá fọmọ sáyé ìdá mẹ́rin ni wọ́n kọ́ gbà nínú dúkìá ìyàwó rẹ̀ tó kù lẹ́yìn àsọtẹ́lẹ̀ àti gbèsè tó jẹ ọlọ́sìn láwọn ìyàwó náà àwọn òjòkùn ìdá kan nínú mẹ́rin nínú tọkọ fi sílẹ̀ sáyé lópin ìgbà tó bá sí pọ́kọ yẹn ó kú kọ̀ fọmọ sílẹ̀ sáyé àmọ́ tọkọ yẹn bá jẹ́ pọ́kú ọfọmọ sáyé ìdá mẹ́jọ péré iná ni wọ́n fi àwò lẹ́yìn àsọtẹ́lẹ̀ àti gbèsè ọkọ tí wọ́n bá san nínú dúkìá rẹ̀ tó bá jẹ́ kí wọ́n ti dàjòjì kí ni wọ́n ń jogún ara wọn sí àjòjì á máa jogún àjòjì àjòjì kan ìjogún àjòjì. bákan náà tó bá yẹ pé wọ́n dàjòjì látàrí ikú ẹ̀gbọ́n tá ànábì sallallahu alaihi wasallam sọ ní ìjọ kan tí Aisha sọ pé ó fẹ́ tẹ̀hún díẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé tó o bá sì fi lè lọ kú síwájú mi èmi ni màá wẹ̀ ọ́ Aisha náà sọ pé à tó bá gbẹ̀yìn náà lẹ kú sáájú mi èmi màá wẹ̀ yìí ókè tó bá jẹ́ àjòjì sájòjì á máa wẹ̀ àjòjì àjòjì kan ewé torí ẹ̀ làwọn olùmọ̀ẹ̀sìn Islam fi sọ yìí pé tó bá jẹ́ pé ọkọ ló bá kú ìyàwó ni ó sì wẹ̀ òbúkátà kọ́dásọ kankan bò láàrin ìdodo sórúnkún nítorí pé kò sí hòhò láàrin ọkọ àtìyàwó bẹ́ẹ̀ náà ni tó bá pé ìyàwó ló bá kú ọkọ ni ó wẹ̀ láti dasọ kankan bò láàrin ìdodo àtọrúnkún nítorí pé ìyàwó rẹ̀ ni kò bá jẹ́ kó ti kú kò sì sí ìhòhò kan láàrin ọkọ àti ìyàwó aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سبحانه في سركم وعلانيتكم تفلحوا غدا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله dájúdájú تابا a أيوا تاسوا يكوا ayé wa tá a sì wo àyíká wa ní ọ̀tún nǹkan sẹ́núrí nǹkan ọ̀fararọ omi àlàáfíà orílẹ̀-èdè wa ó ti dàrú a sì rí i pé pákáleke ó ti gba ilẹ̀ ní gbogbo àyíkáyè débi wípé ọ̀pọ̀lọpọ̀ iná ni wọ́n fọwọ́ ba àlàáfíà wọn wọ́n tún fọwọ́ ba àlàáfíà dúkìá wọn ọ̀rọ̀ wa di pẹ́ǹtùká. débi wípé ẹni ọba ti jáde nínú ilé rẹ ọlọ́nìkan ma bí ó padà sílé bí ò ní padà sílé. akramakumullah irọ́ ète agbárí irọ́ ó kúnnu àwọn ẹ̀rọ ayélujára wọn eléyìí tí nínú àwọn èèyàn tí wọ́n ń tara rẹ̀ gbàròyìn ní ìsìn ọ̀pọ̀ àìmọye nǹkan òun náà ló ṣẹlẹ̀ tó ṣe pé ọwọ́ táwọn ò fi gbé kalẹ̀ ó lè yàtọ̀ sí bó ti ṣe ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó tí wọ́n sì máa gbé ká lórí ẹ̀rọ ayélujára wọn pé ó ṣẹlẹ̀ wọ́n tún máa sọ yìí pé ó sojú àwọn. àti pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ń gba ìròyìn sísẹlẹ̀ nǹkan gẹ́gẹ́ bí ẹnìkan ti gbé sórí ẹ̀rọ agbagbe ìlú kan jẹ́ àbẹ́ọ̀bà kan jẹ́ sàn wọ́n ń gbé àwọn òkú jáde nínú ààfin rẹ̀ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ ń bọ́ ń ta ni ń gbogbo ẹ̀ láti dàdàkúdà sílẹ̀ gbogbo ẹ̀ láti pé nàìjíríà ti gbiná o gbogbo ẹ̀yin ìlú ilé ayé ẹ dá sí o ìjọba ń pààyàn o ẹ̀yin human rights activists kí lè ń wọ́nra ọyẹ ẹ̀sọ̀jọba ìlẹ́nu ẹ bá tiẹ̀ jẹ́ irú nǹkan yẹn ó ti wọnú ọ̀rọ̀ báyìí lọ́pọ̀lọpọ̀ tí ẹni tó pààyàn tó bá pààyàn méjì ìròyìn tá a máa gbọ́ lórí ẹ̀rọ agbágbé àbí ẹ̀rọ ayélujára wọn òun náà ni pé wọ́n ti pa èèyàn méjìléláàádọ́rin àbá èèyàn méjì méjìléláàádọ́rin níbo làádọ́rin ti kún ẹnìkan ò ní gbọ́ pé wọ́n ń pààyàn bẹ́ẹ̀ kó ọmọ kí ló ń ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n ń pààyàn kan dé báyìí pé ń lẹ́nu máa pa bẹ́ẹ̀ so ire igbe yẹn ti wá kún gbogbo àgbáńlá ayé lónìí látàrí pé a fẹ́ fòpin sí ọlọ́pàá sars akramakola àwa tara rẹ̀ adi ọ̀bẹ nìkan jà fọ́gun gbogbo lé mú gbogbo èèyàn dáràn báyìí àwọn tí wọ́n bá dipò mú wọ́n dáràn ẹlòmíì ò láṣẹ kankan ju pé òun náà wọ́n kàn ṣe yẹsà fún lọ òun náà dáràn báyìí tìbútòrò orílẹ̀-èdè wa ọlọ́pàá kan kọ̀ dájú pé wọ́n bí dájú ọwọ́ ẹ̀wù má báyìí nìyí nítorí tí wọ́n bá ra mú àfà wọ́n lè ti kọ́kọ́ fẹ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ kẹ́ni kó tó dárò pé ẹjẹ́ àkàndá méjì ẹ̀ ni àlọ́lọ́pàá àbìkan wọ́n ní wọ́n pa wọ́n ti kọ́kọ́ ń sọ sórí wheelbarrow bí ìgbà téèyàn ti wọ́n ti pè wà wọ́n sọ sí wọ́n tún wá lu bàbá ń bàbá pa wọ́n ní DPO ó wà ní kúrúntù gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ẹ padà mà náà níjọ́ kan wípé islam náà lọ́nà islam ọ̀faramọ́wọ́dì táwọn míì wá ń bọ́ sórí social media náà nìsín ó lóun máa ń pa islam ó ní tí ìwọ́de tó bá jẹ́ wọ́ọ́rọ́wọ́ islam ọ̀tàkù àti wọ́ọ́rọ́wọ́ àti wọ́ọ́rọ́wù èwo ló dáa islam ọ̀faramọ́ ń bolo tiri. ṣebí wárọ́wọ́ náà ni o di ètò di í nìsí èwo ń ń bo lọ́wọ́ àrùn islam yìí sáàbì alukurani ni àbádé ni lọ sọ pé ká ẹ máa gbégbé kúgbé wá bá islam islam wá sí juma juma sì ní bá ń dáhùn ẹ máa gbọ́ bí wọ́n bá ti ṣe kútúbà tán kó tètè sọ fún mi wọ́n bẹ̀ lọ ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ló bá jẹ́ pé wọ́ọ̀dẹ ni wọ́n ẹ bẹ̀rẹ̀ ṣáájú gbogbo ẹni tí ọba kẹjẹ yọ̀ọ́ fẹ́ kó sojú òun yóò sì máa ń sẹ̀t lọ gbogbo ti ṣẹlẹ̀ wọn máa ya fọ́tò rẹ̀ ibi tí wọ́n ti sori eré mọ́tàsí èèyàn mélòó ni wá bẹ̀ ibi tí wọ́n ti sori ibú níbi ọlọ́nsọ ànábì sọ èèyàn mélòó ló jókòó ń bẹ̀ tí wọ́n á jẹ́ pé àwọn aránù àwọn àrégbè àwọn àdánù ẹ máa sọ pé kò burú tó bá jẹ́ wọ́ọ́rọ́wọ́ ewo ń wọ ọ̀rọ́wọ́ ewo ń wọ ọ̀rọ́wọ́ ewo ni dàrúdàrú gbogbo ẹ̀ ránu irégbè kí ni Islam fẹ́ fi wọ́ọ̀dì òfò ṣe kí ni Islam fẹ́ fi ṣe. àkàràmọ̀kùnmọ̀lá ibi náà lẹ́yìn náà ń rí ẹ̀mí mélòó ló ti lọ báyìí nìsí dúkìá mélòó ló ti lọ àwa mọ̀ pé lórílẹ̀‐èdè tiwa yìí tá à ń bá ń fi Nàìjíríà fi wé àwọn kọ́ńtírì míì ah ibi tá a kù sí ti pọ̀ jù ibi tá a kù sí ti pọ̀ jù àwọn owó wa àfi orílẹ̀‐èdè wa ṣe owó tá a lá ní lórílẹ̀‐èdè wa kò jẹ́ lu wo dùn wò ẹ lọ́ọ́ wọ́n ránkẹ́ wo bílẹ̀ ayé ṣe rí ẹ nífẹ̀ẹ́ padà má. owó ìta tún wá ní díẹ̀ náà ẹ sọ̀rọ̀ ra ṣé wò àtúndáná sún. àbí bẹ́ẹ̀ kọ́ ni inú ń bí wa fáwọn olórí bú yìí báyìí. ilé mi ilé alájà mẹ́wàá ni wọ́n sọ náà ẹ̀sẹ̀ mọ̀ kó dùn sún ná kò dùn tún kọ́ gbogbo nǹkan tọ́da tọ́da tọ́da à ń bà á jẹ́ ló kọ́ pàǹpínú ẹnìkan ebi ẹ bàbá Buhari lọ́sẹ̀ yìí kí ló dé tẹ́ fi wá di ọ̀bẹ nìkan jà fọ́gun gbogbo emu. sẹ́fẹ̀ ń fẹ́ kún tún Nàìjíríà ṣe náà ni sẹ́yìn bá wa sọ náà sí tí gbogbo ẹ̀ bá gbiná orí ìwo náà lọ́wọ́ wà ń bẹ̀. gbogbo báńkì wọ́n ń sunná ilé rìbá ni síbẹ̀síbẹ̀ ọlọ́run ọ̀bẹ̀ yín pé kẹ́ẹ́ bò sọ́mà ti gbọ́ pé nìkan ló ní dúkìá kan báyìí wọ́n dáná sun nígbà tẹ ẹ níjà pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ṣe lọ́ọ́ kojú ẹ̀ kálukú á sálù sánlé ẹlòmíì sánlù sísá sísá yìí ni bẹ́ẹ̀ bá jọba ọ̀daràn ìjòyè kan dágun nígbà tí àwọn ọmọ tí ń ṣèwádìí tí wọ́n yí abo ààfin olówó èkó àfa wọn ní mọ́tò sọ́jà mẹ́fà iná fi wá gbé bàbá wọn tó kí wọn mọ fọ ọba àlàáfíà rẹ àwọn ní ìwé ìròyìn wa ń bi aṣojú wọn tó wà ń bẹ pé àwọn ìyàwó àtọmọ ọba ń kọ wọn ní rẹfúrẹmù ń jóná ẹ wá ń béèrè táì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn sáré pé wọ́n ti gbé bàbá jáde <laughs> wọ́n wá gbé ọ̀pá àti ọba gbogbo nǹkan dẹ́ Allahu Akbar lẹ́yìn ọ̀pọ̀ pàpà tọ́ba náà máa pé mo lè ní kó di kó dọ̀pọ̀lọ́ hmm, mo lè ní kó dọ̀pọ̀lọ́ ọ̀pá wá ń gbé gbogbo ẹ̀ dò fo ọ̀kan tó kó ẹsẹ̀ sínú bàtọ́ ọba nǹkan bẹ́ẹ̀ o <laughs> subhanallah so ó túmọ̀ sí wípé ẹ sí e jẹ́ padà sí di kílẹ̀sì àwọn èèyàn náà na ẹ̀kọ́ daràn lónà ó ti yẹ kẹ́ ẹ ti sọ fún tipẹ́ kì í ṣe pé sìn lẹ́wàá lẹ́wàá ti torí pé ẹ fẹ́ fò ọlọ́pàá lò mọ́ ẹ bó ti kúrò rí nǹkan so wọn wá ń kó gbogbo oúnjẹ jáde ń bẹ wọn náà wọn ni kó oúnjẹ fún so ó tí ó béèrè wa lọ Subahana akramakumullah gbogbo eléyìí ó fi hàn wá wọ́n ní ọba àlù kan jáde láàárọ̀ yìí sọ nù ìròyìn láàárọ̀ yìí ọba bẹ́ẹ̀ ni ọjáde ọbẹ̀ lọ gbòòrò àwọn ọmọ sọ́tà wa sọ fún pé bàbá padà lé torí lọ àní garanti pọ́ padà lálàáfíà <laughs> ẹ dákun torí tọ́lọ ṣé bó ṣe yẹ kó wo rí nu kó rí kó rí ẹni tí ń pa àwọn èèyàn náà tó ń kí lẹ̀ ń pa àwọn èèyàn ẹ̀mí tẹ́ ẹ rí ẹ̀mí kan tẹ́ ẹ bá pa lọ́nà tí ọ̀tọ̀ ọlọ́run ní tí ń bẹ ń bẹ dàbí kọ́ pa gbogbo èèyàn ni ìwọ náà tó ń ṣe ìwọ́de kí ló ń pa yẹn sí ṣé ẹni tí wọ́n ń pa òun dà gẹ́gẹ́ bíi pẹ́pẹ́yẹ ìwọ nìkan lè yàn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ọmọ orílẹ̀-èdè kan náà lẹ́tún pera yín kí ló dé bẹ́ẹ̀ gbogbo àwọn àjẹ́ńdà burúkú wa ń jáde kí Biafra tóun òun náà tún kó sínú ẹ̀ àwọn kan náà wọn láwùsá làwọn àwọn lọ kókó mọ kókó ń dó wọn ni wọn ń fọ ṣọ́ọ̀bù àwọn kógun ẹlẹ́yàmẹ̀yọ́ bẹ̀rẹ̀ àbá irú nọ́nsẹ̀nsì wọn irú nọ́nsẹ̀nsì wọn nítorí tọ́lọ̀ àtúwọ́n awí náà tán ẹ̀yin olórí náà tó yẹ kẹ́ kẹ́ pé káwọn èèyàn kálukọ́ padà lé rẹ̀ kò burúkọ bàjẹ́ ẹ àfẹ́ kíkì ní wọn ṣẹlẹ̀ mọ́ ẹ̀yin náà tún wá ń halẹ̀ ẹ̀ ń dárò ilé tẹlifíṣàn tí wọ́n jó ẹ̀ ń dárò wọ́n ti pè bọ́ọ̀sì tí wọ́n jó ẹ dárò ẹ̀mí tí wọ́n pa sọ́dà bẹ́ẹ̀ ẹ̀mí tó gbéra rẹ̀ náà lọ ibi tí wọ́n ti pa ọ̀dájúpò náà gbádùn. wọ́n wá ń sọ wọ́n nínú ìròyìn tó wá ni pé àwọn ọmọbìnrin méjì kan wọ́n rèpù wọn ẹ gbọ́rọ̀ fa ṣé ibi tá ti ń ṣèwọ́de dàbí mọ́ṣáláṣí jùmọ̀ tàdé gbọ́tọ̀ lọ mọ́ṣáláṣí tí wọ́n rèpù ẹ̀ ńgbà tí ìsìnkú rẹ̀ dàrú ọwọ́ lọ ibi tó ti ń ṣèwọ́de wọn ò rèpù rẹ̀ wọ́n máa fẹ́ ẹ kú oríire nìí kọ́lọ̀ ti ẹ̀ yọ àbí ẹ. ni ẹ̀ wọ́n kàn bọ́ sọ́kò tó ń di òní ọlọ́run ti jẹ́ kí á ọkọ̀ orí rẹ̀ torí pé ìwọ náà ló gbéra rẹ lọ bí tí nǹkan ó ti dàrú wọn ló gbéra lọ bí tí nǹkan ó ti bàjẹ́. akramakumullah àǹfààní wo lọ́wọ́ anu pé ẹ̀ ń bínú ẹ wá fẹ́ já àgádágodo ilé ẹ̀wọ̀n pé kí gbogbo ọ̀daràn jáde ọlọ́mọdà lọ́pọ̀lọ́rú sẹ́ẹ̀ mọ̀ pípẹ́ náà àwọn ọ̀daràn yẹn To the critical criminals tẹ́gbẹ́ tó kàn bá jáde lásán ó lè mí odidi ìlú lògbòlògbò tẹ́bí ti ń sẹ́nà ànú kọ́lọ̀ wọn tó fún wọn mú ẹ̀yin wá fẹ́ pé kọ́ jáde sẹ́yìn mọ̀ pé èèyàn ti ń pa tẹ́lẹ̀ ọmọ ni bọ́yá ẹ̀yìn tẹ́ ẹ túlẹ̀ náà bọ̀ sínú ẹ̀ tí ó dùn bú ẹ̀yẹ ọdí oríṣiríṣi máa bá yẹn jà bá ẹ fòpin sọlọ́pàá ó sì wá di pé ẹ tún fẹ́ lọ jọ́gbẹ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ lè wo tiẹ̀ kẹ wá lọ ṣe sábàbí kẹ ẹ jọgbẹ́ ẹ̀wọ̀n nígbà táwọn eléyìí bá jáde wọn ò tí ì rí mi mú àrílù gbé ẹ tí wọ́n fẹ́ lọ tú àwọn dídáńkò tó jẹ́ pé àwọn wọn le jù ẹ fẹ́ kí wọ́n jáde. ṣé eléyìí túmọ̀ sí pori pé ní orí òpè orí òpè gbogbo àwọn àjẹ́ńdà burúkú gbogbo àjẹ́ńdà tí ò wúlò gbogbo ẹ̀ náà ní jáde alẹ́ Islam kò fara mọ́ gbogbo ń tẹ̀sí tẹ́ẹ̀fì dípẹ́ ń dẹ́mi àwọn èèyàn légbodò gbogbo ń tẹ́ẹ̀sì tẹ́ẹ̀fì dípẹ́ ń ba dúkìá dúkìá jẹ́ islam ọ̀farama. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ọlọ́ni nínú tá a ṣe lófin òun náà ni pé ẹnikẹ́ni tó bá fi lè ṣe kú pẹ̀mí kan àbó ṣèbàjẹ́ lókè pẹ̀ ọlọ́run ní ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ mi ọlọ́run ó dàbí ìgbà tó ṣe kú pa gbogbo èèyàn lápapọ̀ ni gbogbo níta ń wò kéé ṣeré o lọ́dọ̀ ọlọ́run wàláhì kéé ṣeré ẹnikẹ́ni tó bá sì sánà tẹ́mi kan bá fi yè tẹ́mi kan fi là lọ́wọ́ kú burúkú ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí ìgbà tó ṣe pé ọwọ́ náà sẹ̀mí fún gbogbo ẹ̀mí lápapọ̀ ni bí ìgbà tó yẹ gbogbo ẹ̀mí ni torí ẹ̀ arọ̀ wa abẹ́ wa o ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ tẹ́ jìnnà sí àwọn wà pálapàla ẹ oríire ẹ má lọ sídìí rẹ̀ láéláé o fìtínà ní nǹkan tí ń ṣẹlẹ̀ yìí mùsùlùmí bá wọn kópa ń bẹ nínú ìlànà anabi sallallahu alayhi wa sallam ó ní tí fìtínà bá ṣẹlẹ̀ ẹni yòówù tí ń bá ń rìn lọ nínú rẹ̀ ó léwu jẹ ní dúró ń bẹ lọ ẹni tó dúró níbi tí wọ́n ti ń ṣe fìtínà ó burú lọ ẹni tó jókòó ó burú ju ẹni tó lọ torí fìtínà máa nága àmúyàn wọ́n wá lọ bí tí ó ti ráwọ́ tètè mú ọgán ọlọ́yẹ̀lẹ́dàá wa kó bá wa fi àlàáfíà kó bá wa fi jọba lórílẹ̀‐èdè wa káleke à ń da nǹkan à ń ba nǹkan kó bá tún orílẹ̀-èdè wa ṣe dára ju bá a ti ṣe fẹ́ lọ gbogbo kọ̀dá kọ̀tọ́ burú tó wà ń bẹ̀ ọlọ́run kó bá yí padà sí dáadáa ọlọ́run má jẹ́ a nípìn nínú aburú ọlọ́run má jẹ́ a nípìn nínú àìdá ọlọ́run kó bá pẹ̀tù sí àwọn onídàárúdà pọ̀ lọ́kàn kọ́lọ́run ọba kó tún wa ṣe kárántí pé nínú tọ́lọ́run fi pa wá láṣẹ nígbà táwa ń kọ́ rògbòdìyàn tá ń fagilé wọ́de pé kò sínú Islam táàsì faramọ́ kẹ́nìkan ṣe kúpa ẹnìkan lọ́nà tí ọ̀dà àtìgùn kínní àtìgùn kejì kárántí para ń tọ́ wọn bá fi pa wá láṣẹ ká máa ṣe náà ní ṣíṣe àsọ̀láàtù fọ́gà wa anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àti àwọn mẹ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fọ́gà wa yìí fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلنيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم